أعوذ بالله من الشيطان الرجيم وقال الذين جاء منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلوه يوسف أيها الصديق أفتنا في سبع بقرات سمان يأكلهن سبع عجاب يأكلهن سبع عجاب وسبع سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون قال تزرعون سبع سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك سبع شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحسنون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون he wants to leave, one of the two who are in prison now at length remembered and said, I will tell you its interpretation, so send me forth. He said, O Yusuf, the man of truth, explain to us the dream of seven fat cows, whom seven lean ones were devoured, and of seven green ears of corn, and seven others dry, that I may return to the people, and that they may know. Yusuf said, For seven consecutive years you shall sow at Uzra, and that the harvest which you reap, you shall leave it in the earth. All except a little of it which you may eat. Then will come after that seven half years, which will devour what you have laid by in advance for them. All except a little of that which you have gathered stored. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فأتر السماوات والأرض آمين. عالم الغيب والشهادة آمين. أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين. اهدنا لما اختلف فيه من الحق بإذنك آمين. إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أي البواني أكمله أني أيه ẹ̀yin olùgbọ́ wa ẹni ìbùkún ẹ̀yin olóríire ènìyàn ẹ̀yin tí ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọpọlọ yín láti máa mọ òdodo àti láti máa gbọ́ òdodo ẹ̀yin tí ọlọ́run ọba rọ̀ yín fún ọ̀rọ̀ rẹ̀ àti fún ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀yin tẹ́ ní kò ní sú yín kò ní rẹ̀ yín láíláí láti máa ran òdodo lọ́wọ́ abẹ́lọ́run ọba fún gbogbo yín àlékún okun àti agbára àlékún ìmáàn àlékún ìtẹ̀síwájú nínú àgbọ́yí ọlọ́run ọba kó sí fún ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a wà nínú ẹ̀ ní ìpàdé tó rékọjá tí a ò bá gbàgbé a máa ń ní off lọ́jọ́ monday ìyẹn ní ọjọ́ ti àná àwọn máa sọ wípé láti continue lórí ibi tí a ti dúró níjẹta eléyìí tó jẹ́ sí wípé àwọn àyà bíi márùn-ún náà ló gbé ìṣẹ̀lẹ̀ náà wá tí ànábì yusuf alayhi salatu wa tí wọ́n ti yànnàna àlá tọ́ta kókó fún gbogbo ara ayé kankan ò rí tú tọ́wọ́ ajẹ́ sí pé ànábì wa Yusuf alayhi salatu wassalam wọ́n wá tu àwọn Yorùbá sọ pé wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ fún ẹni tó mọ́là wá láì ṣẹ̀ṣẹ̀ sọ pé padà wá wọn ò dẹ̀ gba nǹkan kan ní ọwọ́ rẹ̀ bákan náà wọn ò fi ibi sẹ́ńtọ́ sí ibi fún wọn nígbà tó ní bùkátà sí wọn ẹni tó wá gbé àlábá wọn yìí ó ti ṣe nǹkan tá a lè káǹtì sí aburú fún wọn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọn kò wó bẹ̀ wọ́n ń jẹ́wọ́ ìjẹni ọlọ́run wọ́n sì tún ń jẹ́wọ́ onínú mímá wọ́n ń jẹ́wọ́ ẹni tó fẹ́ràn ìlọsíwájú ìlú ẹ̀ wọ́n ń jẹ́wọ́ rẹ̀ fún ẹni náà àníwá Yusuf alayhi salatu wa salam máa tí wọ́n túmọ̀ aláyìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a kọ́ lọ ní ìjẹta òun náà ni wípé wọ́n túmọ̀ aláyìí pé ọdún méje àkọ́kọ́ ọdún iṣẹ́ ni tó jẹ́ sí wípé ìrọ̀rùn bẹ nínú ọdún méje àkọ́kọ́ yẹn fi ọdún méje àkọ́kọ́ yẹn pọn ní ògbẹ́ ọdún méje mìíràn kalẹ̀ tí ń túmọ̀ sí pé ọdún méje àkọ́kọ́ ni iṣẹ́ náà tún tí wọ́n bá sọ pé ìyẹn lọ́dún méje ìrọ̀rùn wà ń ṣùgbọ́n lẹ́yìn ọdún méje ni a ó rí wípé ọdún méje tí ń bẹ lẹ́yìn ọdún méje ni ìyọ́n máa jẹ́ kí ìyọ́n máa ṣiṣẹ́ kọjá agbára ní ọdún méje ta nírọ̀rùn wà ń fi jẹ́ sí pé a kò gbọ́dọ̀ sọ ọdụm ọdún méje àkọ́kọ́ náà ọdún ni ọdún iṣẹ́ náà ni ọdún wàhálà náà ni ṣùgbọ́n jẹ́ kí tí wọ́n bá ṣe wàhálà ń ràn wọ́n lọ́wọ́ láti má jẹ́ pé wọ́n parun ní ọdún méje tó bá wọ́n tún máa láàyè fún wọn wọ́n tún wáá fi ọba dé lórí adédè lórí padà òun náà ní wípé ọdún mìíràn ó tún wáá wá lẹ́yìn ọdún méje méje méjèèjì yìí ọdún kan yọ́wọ́ àjẹ́ ọdún kan ọ̀kan làwọn tí wọ́n bá ń pe ọdún kan ní ọ̀kan làwọn ìyẹn ni pé ọdún kan péré yọ́wọ́ àlálùbáríkà ju gbogbo ọdún mẹ́rìnlá tó ti lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. bí yàrá dẹ̀ ti rí rọrùn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà yọ gbàgbé ìyá náà ni ọba bíi olówó tí ó lówó láàrin ẹ̀yìn tẹ́ǹgbọ́ mi ní ìtò ti jìyà rí ó rí bó ti gbàgbé ìyá ni ọkàn máa lè rí àpá ìyà tí ń bẹ lára rẹ àbí àpá ìyà tí ń bẹ nínú bọ́dì ara rẹ o lè máa rí àbí lára nǹkan ìní rẹ ṣùgbọ́n pé bọ́yá ó fi fún tún jìyà lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ọba kó fi rọrùn kó fi kángun ọ̀ràn yín o obìnrin tó wà nínú àìnífọ̀kànbalẹ̀ tó jẹ́ sí pé hílà hílo ní ti ń sayé láti gbé ọdún mélòó kan sẹ́yìn mọ́jà kan ọdún kan péré ó lè pa gbogbo àwọn àdánwò àti àwọn fìtínà tó ti forí kò yìí ó lè parẹ́ fún ẹ̀ wọ́n sáàmà bẹ ọlọ́run ọba yìí pé ìyàtọ̀ ń jẹ yìí kọ́lọ́run ọba kó fi rọrùn kángun ẹ̀ fún ẹ̀ tó bá ti mú rọrùn wá gbogbo ìyà yẹn ti kí nìyẹn ó ti lọ nù ní ẹ̀kọ́ tó rí kọjá ti túmọ̀ àwọn àyà náà fún wa ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tí máa wà nínú àwọn àyà òun náà ni a fẹ́ wọnú ẹ̀ ní òní tí a bá wòye sí àwọn àyà tí a ní lónìí tí ó jẹ́ àyà bíi márùn-ún yìí a sì lè pé bíi eh, márùn-ún náà ni wọ́n ní eh, eh, ẹni tó lọ sẹ́wọ̀n tó ní Yusuf ayé as-Siddiq aftina fi sab'i baqaratin simanin ya'kuluhunna sab'un 'ijaf wa sab'i sunbulatin khudr وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون آية هي àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀rẹ̀ àkọ́kọ́ fẹ́ gbéyàwó náà olùgbọ́ mi alápọ̀nlé àti túmọ̀ àyà yìí ní ìjòkó tó lé kọjá torí àkókò wa ká tó máa padà sí ẹ̀yìn àkókò gan ò tó fáwọn nǹkan tá a fẹ́ sọ a tó ń bèèrè pé àwọn máa rìtì ti ọ̀rọ̀ lẹ́ẹ̀mẹ́wàá náà ayé wa sì dé gbogbo ẹ̀yin tẹ́ kí bẹ́ẹ̀ bá sì kéwú dáadáa náà ẹni ó ti rí bẹ́ẹ̀ pé àáyà tá a wà nínú ẹ̀ àáyà 46 ó ní Yusufu ayyuha siddiq ó dárúkọ ànábì ọlọ́run ó pè wọ́n ní yá Yusuf wọ́n ànábì Yusuf wọ́n Yusuf ayyuha siddiq ìwọ tó jẹ́ sí pé ìwọ gan ti di òdodo èyí ti pàtó máa pè ọ́ ní olódodo má ẹni tí bá ń wá òdodo káàkiri ìwọ náà ní kọ́ mọ wá káàkiri ìrẹ́ tó ti di òdodo أيها الصديق أيها الصديق نعم أرجع إلى الناس لعلهم يعلمون ni àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni ẹni tó lọ bá ànábì Yusuf nínú ẹgbẹ́ wọn tó lò láti fi wú wọn lórí ọmọ ìyá mi tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ènìyàn má sọ̀rọ̀ àbùkù sí o tó bá sọ̀rọ̀ àbùkù sí tó bá fẹ́ fọ́n mẹ́ta yóò sọ dẹyọ kan o ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ àpọ́nlé fún tó bá fẹ́ fọ́n mẹ́ta yóò sọ di mẹ́fà mọ́ ẹ lọ́wọ́ ẹni yìí nígbà tó dénú ẹ̀wọ̀n kò pẹ́ lẹ́wọ̀n ni wọ́n ó fi gbólóhùn àkọ́kọ́ pọ́n wọn lé ó ní ayuha asidik nínú àwọn gbólóhùn tó tún lò náà ni pé arji'u ila nnas ó ní la'alli arji'u ila nnas bóyá tó bá sọ aláì fún mi tán èmi nìkan kí ń dá lo máa lọ broadcast ẹ̀ fáwọn èèyàn pé ẹnìkan bẹ lẹ́wọ̀n tọ́mọ̀ tí ma àlà tẹ̀lé orí ẹni tó fẹ́ tó àlà náà wù sí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tẹ́ni yìí lò láti fi wú ànábì wa lórí òun náà ni làálàhùn yàlẹ̀mú tí mo bá sọ ìtumọ̀ aláì fún wọn tán ó mi lójú pé wọ́n mọ̀ pé èèyàn lánìwọ̀tọ̀ wà ní ẹ̀wọ̀n yìí tó àwọn ọ̀rọ̀ yìí ó sì pàtàkì fún wa nínú ìgbésí ayé wa a bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ènìyàn ká má tún bú ká sì má lejú ká sọ̀rọ̀ tútù ká rìnrìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká wò àpọ́nlé bàbá yẹ sípa níbì kan náà ni ká fún lága bàbá tún fún tẹ́ ẹ bá ṣe dáadáa pẹ̀lú ògùn ọlọ́run bọ́ bá jẹ́ pé márùn lọ́fẹ́ sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò fi kún o yóò pa àwọn ẹni tiẹ̀ wọ́n ti dára púpọ̀ eléyìí máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa bá ti máa ṣe ayé wa naam anabi yusuf wa wa ń da lóhùn pé wọ́n ní ansa tí anabi yusuf fáìní yìí eh, tó ní kọ́lá tẹ́sírà àrùnà tó ní ẹgbìn nǹkan ẹgbìn nǹkan fọdún méje tó jẹ́ sí pé ọdún méje àkọ́kọ́ ni ẹ fi máa rán ọdún méje ẹlẹ́ẹ̀kejì wọ́n ní anábì yusuf lámì yóò ánìbì sáàfì kò tí ẹ̀ àti ẹ̀ rọ́bìṣì ẹni tó wá gbé àlábá náà wọ̀n pé ha o ó sì wá gbàgbé mi sẹ́wọ̀n láti ẹjọ́ yìí bó bá jẹ́ pọ́sẹ̀ kan lọ́bàṣà wa tẹ́fí àní ọwá àwárí láàrin ọ̀sẹ̀ kan ààbò o eléyìí bí ọdún méje o àwọn kan lọ́dún méje ni o lẹ́yìn ọdún méje anábì yusuf rẹ̀ ni tọ́ránṣẹ́ sáà rẹ̀ sí dáadáa sí tó sì dáhùn pé màá jíṣẹ́ rẹ̀ ó oh, jíṣẹ́ mi ànábì yusuf ọmọ gbélé rẹ̀ ah, ànábì ọlọ́run ọmọ ń bá lọ́ntì ẹni ọmọ hùwà rere lọ́ntì ẹni àwọn wà tó dára tó jẹ́ sí pé eh, ẹni tó yẹ ká ba lọ́dọ̀ rẹ̀ tá bá ti bá a máa fi bẹ́ẹ̀ níbẹ̀ náà ní ẹni rere ànábì yusuf ń tẹ̀síwájú náà wà rere rẹ̀ kò wò wípé ẹni yìí ó ṣe aburú sóhun ṣùgbọ́n kí ló fà á anabi yusuf wa khidmatihi li baladi anabi yusuf fẹ́ sáfùlú ẹ̀ ẹ̀rẹ́ hmm. tó ń gbọ́ mi náà bọ́ bá jẹ́ àfá tó bá sáfùlú rẹ̀ àfá rẹ̀ ọ̀dá hmm. ẹ̀rẹ́ gbogbo ẹni tó bá jẹ́ àfá òun nọmba wán tẹ́ kọ́kọ́kọ́ máa sáfù ìlú rẹ̀ mi ò fi ọsẹ lẹ́yàmẹ̀yà ṣùgbọ́n gbogbo ibikíbi tó bá wà ládùúgbò rẹ ni nílùú rẹ ni ní stéètì rẹ ni kọ́ńtì rẹ ni kọ́ńtínẹ̀ntì rẹ ni o wípọ̀ sáfù ẹ̀ ó sì dáadáa síbẹ̀ hmm. ẹ̀yìn tẹ́ ń pè ní àwọn tó jogún àwọn ànábì ọlọ́run nìyẹn mi ò ránà bí ọlọ́run kankan tó lè kọjá tó kàtàn rẹ̀ tí ò ní sáàbù lú ẹ̀ yóò máa pè wọ́n síbi nǹkan tí ló fi rọrùn yóò sì máa pè wọ́n yóò sì máa lé wọn kúrò níbi nǹkan tí ó fi kó bá ìlú náà ànábì Yusuf fẹ́ sáàbù lú ẹ̀ ní o lọ́jẹ́ kó tiẹ̀ pa ti ọ̀rọ̀ ẹni tí ò jíṣẹ́ rẹ̀ fún ọba ọ̀pá àjíṣẹ́ gbẹ̀gbẹ̀ eléyìí àwọn ọ̀ràn tí ọba ya sáàjẹ̀ ká kọ́kọ́ yanjú bí ìlú salam tí ó jẹ́ kí wọ́n béèrè pé kí ló fà tó fi ṣe báyìí náà wọ́n fi dhalika. àwọn àǹfààní pọ̀ láàrin níbi iṣẹ́ tí ànábì Yusuf ṣe tí ò bí léèrè yìí wọ́n ní inú ẹ̀ ní wípé gbogbo ìgbàkúgbà tí àǹfààní méjì bá forí gbára àwọn ọmọ ìyá mi tó ń gbọ́ mi àǹfààní méjì forí gbára wọn ìwọ náà ló ti fẹ́ lé méjèèjì iwájú rẹ̀ náà méjèèjì wà wọ́n bá sọ pé àǹfààní alákọ̀ọ́kọ́ ìwọ nìkan lóní àǹfààní ẹlẹ́ẹ̀kejì gbogbo èèyàn gbogbo ayé lóní àti gbogbo àwọn aráàlú rẹ̀ lóní ẹ̀wọ́n eh, eh, ní èwo ló yẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ àbí kọ́ mọ́ sàǹfààní fún ara rẹ̀ ṣùgbọ́n àǹfààní méjì forí gbára wọn wọ́n sì ní ìkànnì kọ́ fọwọ́ mú bẹ̀ ẹ̀yìn eh, tó yẹ kọ́ mú yìí tó jẹ́ ti gbogbo òlú kó ju tiẹ̀ sí ilẹ̀ náà nítorí èèyàn bá pé tó sì fẹ́ràn ìlú ẹ̀ dáadáa bó ti gbọ́dọ̀ ìlú ẹ dákun o pẹ̀lú anábíwá Yusuf ó fi torí pé ọmọ fún tara àwọn ìlú nǹkan kékeré ni èyí ìta gbogbo aráàlú tí wọn ọba dáṣẹ́ lé ìlú ọparẹ tó mm. gbogbo ẹ̀yin ọba gbogbo ẹ̀yin gómìnà gbogbo ẹ̀yin gbá gbogbo ẹ̀yin àwo ẹyẹ kó òlu yín lọ síta mm. torí pé ìfẹ́ ìfẹ́ síta sí outside Nigeria ẹ̀ wá kó àbí wọ́n tó sì gbọ́ mí country mi outside country rẹ̀ so ẹ má kó lọ síta ẹ dúró nílé ẹ tún lé yín sí mm. torí pé tuntun lè yín ṣe yìí torí kílù ó lè bá rọrùn káwọn aráàlú yín lè bá àdíṣẹ́ ẹlòmíọ̀dà company lẹ́sìn country rẹ̀ wọ́n tún lọ̀lọ̀ dalẹ̀ yẹ dákun èèyàn wo lọ́wọ́ fẹ́ gbà síbẹ̀ ṣé ọmọ àlúwẹ̀ ló mọ ọsán kọ́lá máa ṣiṣẹ́ mbẹ̀ ẹlòmíì kò tiẹ̀ rí kọ̀ náà ní àwọn èèyàn rẹ̀ rárá tó sì lágbára ẹ dákun ẹ jẹ́ kákẹ́kọ̀ọ́ mbẹ́ ni gbogbo tó bá jẹ máa ń fa ní gbogbogbò general òun ni number one tá gbọ́dọ̀ kọ́kọ́ máa fi síwájú ó tó lè pa máa fi ìtọ́jẹ́ tara wa individual ara ètò wa máa wá sọ pé tèmi ní pásánà kìíní mi náà àrífò Siddiq nígbà táwọn kẹ́kọ̀ọ́ lọ báyìí nínú ààyè yìí ó ní Yusuf ayéwà Siddiq wọ́n pe ànábì Yusuf lóko tí ò jẹ́ lánàá bàbá rẹ̀ ọ̀sọ́ ní Siddiq bẹ́ẹ̀ náà ni àwọn bọ́dà ṣe ọ̀sọ́ ní Siddiq ààfin ọba tó lu bí àìmọye ọdún bẹ̀ wọ́n pè ní Siddiq kọ́ wá jẹ́ sí pé ẹni tó fún yàn ló kọ rere òun náà lẹ́ni tó jáde nínú ẹ̀wọ̀n àti pé ọlọ́run ọba elétò ni tó bá fi lè jẹ́ sí pé èèyàn tó jẹ́ sí pé kọ̀mọ̀ yẹn dáadáa tán condition tá a dẹ̀jẹ́ pàdé kìí sí condition tó jẹ́ sí pé a lè rí ìnà wa dáadáa tó bá fi mọ quality tí mẹ́lá ni èèyàn tó fi pèèyàn lórúkọ kan tó dáa ẹ lọ mọ̀ pé ibi tí èèyàn ti ń bọ̀ yẹn ẹlẹ́gàn lọ́pọ̀ mbẹ̀ ó yẹ kí èèyàn ti gba orúkọ yẹn ti pẹ́ torí pé anábì Yusuf ti rìn inú ayé orin láàfin ọba orin lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n dẹ̀ ti rí gbogbo òròyìn lára rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ò pè bẹ́ẹ̀ nítorí pé ibi tó wà ńgbà náà ibi tó jẹ́ sí pé wọ́n ń ṣe kéta rẹ̀ ni wọ́n fẹ́ràn rẹ̀ ni ẹ tó ṣe nílé ọba so wọn ò lè pè tó yẹ kó jẹ́ ẹni tó pè lóko yìí a máa wò pé à bó ló ti wá mọ̀ ló ti yìí bẹ́ẹ̀ ni bá dáyé orúkọ kan máa bá wáyé ńgbà míì hmm. máa ti ń láyé wọn a máa lẹ oríṣiríṣi orúkọ mọ́ ọ lára hmm. báyìí báyìí báyìí pẹ̀lú àwọn ìròyìn tó bá hù tó dára hmm. bẹ́ẹ̀ náà ni tí bá ń hùwà tí ò dára náà pẹ̀lú àwọn ìròyìn tí ò dára ni wọ́n sọ lórúkọ tí ò dára o wọn wọ́n sì lè sọ̀yàn lájá wọ́n sì lè sọ̀yàn ní gbogbo àwọn ọkọ̀ tí ò da nì ìṣesí ìyàn lórílẹ̀ ayé yóò jẹ́ kó máa gba orúkọ tí ò da ìṣesí ìyàn lórílẹ̀ ayé yóò jẹ́ kó máa gba orúkọ tí ó dára bẹ́ẹ̀ ni naam. ọwọ́ ayẹ ká mọ̀ tó máa tẹ́ ń pè ní sùdík hmm, torí pé ọkọ̀ ah, tí wọ́n pe ànábì wa Yusufu yìí àìsọ́lá tó wọ́n sẹ́lá tó kọ́ rí ní àbúkọ tí ò dá ẹ̀jẹ̀ ká wọ̀ ká lọ sọ́dọ̀ Ar-Raghib al-Asfahani nínú tíra rẹ̀ Mufradatul Qur'an wọ́n fẹ́ túmọ̀ as-siddiquna hum hum duwayn al-anbiya ah, wọ́n ní àyẹ̀tí wọ́n pè ní siddiquna náà làwọn tí ó tó jẹ́ sí pé step kálukú tí wọ́n gùn tí wọ́n fi dànábì ọlọ́run hmm. ẹ̀rọ náà lẹ́ni tó ku ẹsẹ̀ kan tí ó gbé stẹ́ẹ̀pù kan péré ó ti gun stẹ́ẹ̀pù tí anabi àwọn ànábì ọlọ́run gùn hmm. tí wọ́n fi dà ọlọ́run wọ́n wá dá dóńbi ẹyọ kan hmm. pé ẹyọ kan tó kù yóò ní gùn torí pé ànábì lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa so stẹ́ẹ̀pù kan tó kù tó yẹ kó gùn kó ní fi dà ọlọ́run wọn lọ́wọ́ àjọba ànábì wa kò sí ànábì kankan lẹ́yìn ẹ̀ mọ́ hmm. ah, ní àwọn pè ní asidik náà tàbá lọ́wọ́ ní sọ́lọ́tì nìta àyà 69 àárí pé bẹ́ẹ̀ náà lọ́lọ́n tó ọlọ́run bá sọ pé fáwọlá ìkà máa àlàdínà ní àmà lọ́wọ́ ààrẹ من النبيين والصديقين والشهداء والصالحين فأولئك مع الذين أنعم والنبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا Olùgbọ́ mi tó bá wo Sóràtì Nìsá àyà 69 yẹn wàá di bọ́lọ̀ ń ṣe tò ọlọ́run ní àwọn náà làwọn tọ́lọ́run ṣèdẹ̀ra tó parí fún tán nínú àwọn ànẹ́bí ọlọ́run tọba lẹ́yìn àwọn ànábì ọlọ́run kí ló tẹ̀lé wọ́n sì dè fíìm wọ́n ní àwọn náà ni wọ́n tẹ̀lé àwọn ànábì ọlọ́run lẹ́yìn lẹ́yìn báwọn sáà sọ pé wà sọ́ọ̀lì hìnà wà ṣúhàdá lẹ́yìn bọ̀ wáyé wá ṣúhàdá ìtàn tó wá ní wà sọ́ọ̀lì hìnà wọ́n ní bí wọ́n ṣe tó náà ni ká máa tò ǹjẹ́ ń pè ní sìdíkù náà lẹ́ni tó kù díẹ̀ kó di ànábì ọlọ́run ṣùgbọ́n gbogbo ànábì ọlọ́run la lè ròyìn wọn pé sìdíkù ni wọn kìkẹ́ wá sí gbogbo sìdíkù la lè ròyìn wọn pé ànábì ọlọ́run ni wọn gbogbo ànábì ọlọ́run ni sìdíkù ṣùgbọ́n ọlọ́run lè má pè wọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n dá wa lójú pé wọ́n ti kọjá lórí lẹ́fùn fún tó kọjá fún tó di ànábì ọlọ́run alákọ̀ọ́kọ́ anábíwá Ibrahim àríṣàlátò bí anábì yẹn ti jẹ́ olókìkí tó ní àti lórúkọ tó ọlọ́mọ lò fún wọn pé sì dínkù làwọn náà sọ́dọ̀tù Mariam aya forty one sọ́dọ̀tù Mariam aya forty one ọlọ́mọ bá sọ pé wọ́n ti kóró fil kitabi Ibrahim. wọ́n kóró fil kitabi Ibrahim. kí ni ìròyìn ẹ̀. آه، صديقا النبي ابراهيم عليه الصلاه والسلام وانك انه كان صديقا نبيا انه كان صديقا نبيا انه قال اكوكو انا نصديق وقال كيجني نبي إيه، النبي وابراهيم انا دعاء ادريس عليه الصلاه والسلام سوره مريم ايه 26 الله عبان زبي واذكر في الكتاب إدريس واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا إنه كان صديقا نبيا النبي وإدريس نا ورنينا في صديق لعوانا ló fi jẹ́ sí pé ṣìdíkù ni wọ́n kọ́kọ́ ń dárúkọ fún tó máa sọ pé nàbíṣì Eh, ẹwájọ́ wo ànábì wa tá ń sọ̀rọ̀ wọn lọ́wọ́ ìhúnà ní ànábì Yusuf àríṣọ́látọ̀ eh, wọ́n ròyìn àwọn náà sì dínkù ní ṣùgbọ́n ṣe pọ́lọ̀ gangan lóròyìn wọn bá ní mọ̀ wọ́n gbà á wá tí ń ròyìn wọn eh, sọ́dọ̀tò Yusuf dáwà náà ní àyà 46 ó ní Yusuf tó àwọn ànábì ọlọ́run ní eh, wàràǹṣeṣà tá a rí tí wọ́n ròyìn wọn pẹ̀lú sídìkù ni tó tí wọ́n bá wá bí wá léèrè pé gbogbo àwọn anábì ọlọ́run tó kù bí wọ́n ṣe pọ̀ tó nì sí sídìkù làwọn náà ni àgbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ pé bẹ́ẹ̀ ni eh, torí pé ipò sídìkù èèyàn ò lè dà nábì ọlọ́run láì kọ́kọ́ kọjá nípò sídìkù eh, ṣùgbọ́n ẹni tá a rí nínú alukoran ní kánjú nkánjú òun náà làmúwáyìn tó ṣé ẹlòmíì tí ì wá sàn nábì ọlọ́run ń bá ti mọ̀ pé ipò yìí kìí ṣe kò tí yàn fi máa ń ròyìn ànábì ọlọ́run nìkan ṣoṣo gbogbo ànábì ọlọ́run lálẹ́ fi ròyìn hmm. táwọn tí ọ̀bà wá jẹ́ ànábì ọlọ́run náà sáà máa ròyìn wọn pé síbi èkó ni wọ́n hmm. à ń sàní pé àlè hmm. ròyìn wọn àfi tá a bá rẹ́rì fún ọ àlè ròyìn wọn àfi tá a bá rẹ́rì fún ọ kódà ẹni tó kéré sí síbi èkó tó tá à ń pè ní ṣóhàdá tí ọ̀bà rẹ́rì fún ọ gbọ́dọ̀ tọ́lọ̀ ń ròyìn wọn pé sídíkù ni wọ́n òun náà ni ìyá ànábì wa Ìsá alayhi salatu wassalam ah, ìyá tó bí ànábì wa Ìsá alayhi salatu àlọ́wà tó àwọn onímọ̀ sọ pé tóbìnrin kan bá ti ẹ̀já ànábì ọlọ́run ni Mariam tí ṣe ìyá ànábì Ìsá ọjẹ́ kan náà àwọn tí ó bá ọlọ́run àìmọ́ já ọlọ́run rẹ̀ wọ́n fi yá pé ọlọ́run ti tilẹ̀kùn ó ti tilẹ̀kùn kíkóbìnrin wọ́n ní a máa ròyìn wọn pé sìdíkọ̀ ni wọ́n torí pé obìnrin làwọn a ní pè ní sìdíkì ní wọn sìdíkọ̀ náà láà pè wọ́n ẹ̀ẹ́n Suratul Maida àyà 75 ẹ̀rí ẹ̀ nìyí a máa ròyìn wọn pé sìdíkọ̀ ni wọ́n ṣùgbọ́n àlè ròyìn wọn pàdánàbí ọlọ́run ọba ni wọ́n ọlọ́run ní mal masihu ibnu Maryama illa rasul mal masihu ibnu Maryama illa rasulun qad khalat min qablihi ar-rusul wa صديقة وأمه صديقة ààrí nǹkan ẹni tí ó lágbára tó nǹkan ó wá bí ọmọ tó lágbára jùlọ ọmọ tí wọ́n bí ní ànábì wa àyíṣà àríṣọ́látọ̀ àwọn ń jẹ́ ànábì ọlọ́run wọ́n tún jòjìṣẹ́ ọlọ́run ìyá ò sì lè gòkè débi ànábì ọlọ́run àti àwọn béèrè pé yọ́wà di òjìṣẹ́ ọlọ́run èèyàn á máa bẹ́ ọmọ tó jù yàn lọ èyàn máa bí ọmọ tí ó júyàn lọ èyàn sì máa ní àbúrò tó júyàn lọ èyàn sì máa lọ́mọ akẹ́kọ̀ọ́ tó júyàn lọ ìwọ àfáà ni ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n wá wípé ńgbà tó ti wá ga ọmọ kíkú ọmọ kíkú kan gbọ́dọ̀ ga tó ọmọ kódà àfáà tún máa kíw lọ́dọ̀ ọmọ kíw rẹ̀ èyàn àfáà tó dí òní ní òye ayé o ẹ̀yà àfáà tó dí òní ọ̀rọ̀ yóò yí tó bá ti dáa fún ó sì máa pẹ̀gẹ́ àwọn máa pẹ̀ lẹ́sẹ̀ pé kìnníkan ni kìnníkan igbá àwọn ọ̀tẹ̀rí ẹ bá ọ̀bára máa kí ó tọ́ mọ̀ jú ọlọ tẹ́tí àṣẹ òkè ìlànà àwọn aṣíwájú wa nìyẹn àwọn òní wá àwọn òní wá wọ àgbọ́dọ̀ máa wọ ọmọ akẹ́kọ̀ọ́ níta fẹ́ kì fún aná ni pé ẹni tó wà lókè tó orí ẹni tó wà nísàlẹ̀ tó bá dàgbà tán ó lè ju ọlọ padà tó bá ti wá ju ọlọ gbà fún hmm. àìmọ́ gbà fún òní sínú hmm. àìmọ́ gbà fún wàhálà ní ọjẹ́ ti hypertension ní ọ̀pá hmm. kó tètè juwọ́ rẹ̀ lẹ̀ pé tó eléyìí o <laughs> kì í ṣẹgbẹ́ mi o àwọn náà ó sì pọn olé padà wọ́n á ní inú bàbá yẹn ṣe kíni ó dáa wọ́n sùúrù mọ́ ṣùgbọ́n sọ̀ndókò lọ́yà wọ́n náà ń fa sàtífíkẹ̀tì àwọn ọmọlẹ́kẹ́ kan yá <laughs> mo ní nǹkan mọ̀ dé o àwọn ẹni sàpáálí Ah, ẹjẹ́ sàtífíkìtì àlìjẹ́nà mm. eh, ẹ̀yìn wọ́n bá fàtíjẹ́nà sọ́dọ̀ ọmọ àwọn báyìí wọ́n pàtà sàtífíkìtì àlìjẹ́nà ti náà a náà alágbà Muhammad sallallahu alaihi gbogbo àwọn tó fún sàtífíkìtì àlìjẹ́nà kò sẹ́nì kankan tó fa àyà mm. kò sẹ́ni tó fa ti ẹ̀yà nù wọn wọn láwọn fa sàtífíkìtì wa wa subhanallah ọ̀n ya ó sì rí bismillahir rahmanir rahim inú sàtífíkètì yọ́wọ́ bá lẹ́sẹ̀ ya kò ní ìdí tó máa bá yà yàkúyà ó ní bá ti ṣe kìí pàwà máa ya sàtífíkètì gbangba ààyè náà tó ń tí bó jẹ́ sí pé ẹni tí wọ́n ya sàtífíkètì ẹ̀ yìí torí pọ́nmọ́nà sí òdodo àwọn àfáà rẹ̀ tó ń bídíà Hmm. ọmọ akẹ́kọ̀ọ́ wá di ẹni tó mọ̀ òdodo tí ń ṣe súnà nàbì sallallahu alaihi ara wa ta wọ́n débi pé kí láti fi lè destroy rẹ̀ ah, ẹ̀ẹ́rẹ́ destroy parí lẹ́yà ẹ̀yà oríire ọmọ ọlọ́mọ yíya tẹ́ yá àwọn ẹ̀yìn lẹ́ ń yáyé yín hmm. ẹ jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá ti rí ọmọ kan tó bá jù yín lọ ẹ pọ́n lé ẹ hmm. kódà kọ́ má ju ọmọ yín lọ ẹ respect ẹ ẹ sì pọ́n lé ẹ gbé lárugẹ náà nínú àwọn tí wọ́n tún ń ròyìn wọn pẹ̀lú Siddiq ìdá àti lọ náà ni pé ìyá ànábì wa Isa alayhi salatu wa salam a máa ròyìn wọn pé sídíkọ̀ ni wọ́n kí ni mo pè wọ́n eh, obìnrin nù nínú àwọn táàtù máa ròyìn pé sídíkù ni wọ́n òun náà ni ọba àwọn sídík ọba àwọn kí ni ọba àwọn sídík eh, eh, òun náà ni Abubakar صاحب النبي صلى الله عليه وسلم alábàárín النبي ومحمد صلى الله عليه وسلم òkè gbé mi sàbé hmm. òkè téńté àwọn sàbé nù hmm ẹ̀rọ ní gíláàsì gbogbo àwa mùsùlùmí lẹ́yìn anábìwá Muhammad sallallahu alaihi wa sallam táàmà òkọ́ sí Abubakar tó hmm. hmm, ní oní nǹkan náà tí ròyìn ẹ̀ tó kú láyé títí anábìwá Muhammad sallallahu alaihi wa sallam abáwálá fi Abubakar ní Siddiq ṣe awílánú lásán àbí ẹ̀rí wà fún ẹ̀rí gbọ́dọ̀ wà fún ọwọ́ Sahih Bukhari Sahih Imam Muslim kí lànà اثبت يا أحد فإنما عليك نبي وصديق وشهيدا آه إن جاءت النبي قولي أوكي أحد صلى الله عليه وسلم ànábì àmà ọ̀hán bá ọ̀hán mi pé nìkan tó hàn jù gbogbo mọ̀jídà yòókù ọ̀hàn olódo ẹ̀ ẹ̀ jẹ́ àwọn àṣà gan

Osman àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ń bẹ pẹ̀lú wọn tẹ́lómi ń bẹ pẹ̀lú wọn Allahu alam ṣùgbọ́n àwọn tí àdíṣì gbé wá náà làfẹ́sọ̀ mú àwọn agorí òkè òkè ọwá ń ṣèkì ọwá ń mìmọ̀ wọn lẹ́sẹ̀ àà subhanallah àríwá ní sallallahu alaihi wa àbí òkè yóò rí nàmọ́ ìsọ́ ọmọ pé àwa fẹ́ràn rẹ̀ ìwọ náà fẹ́ràn wa hmm. torí bọ́ wà ní hadith nígbà náà sọ pé òkè òhùdù fẹ́ràn wa hmm. àwa náà fẹ́ràn rẹ̀ mọ́ wulẹ̀ dààmú ọpọlọ rẹ̀ ẹlòmí sọ pé hadith ilé wọn dà ìsọ́ ọmọ pé ìfẹ́ tí ànábì ń sàlàyé fún amẹ́ pé àwa fẹ́ràn òkè ó lè máa da ọlọ́pọlọ rúgbé bóòlù kí lè ṣe fẹ́ràn ànábì sallallahu alaihi wa sallam tó jẹ́ kọ́ máa da ọlọ́pọlọ rú ni pé ọmọ ẹni tí ń ṣiṣẹ́ ti ṣe Allah subhanahu wa ta'ala Eh, ẹni tó dá nǹkan sí ọ̀kápá láti sọ pé máa fẹ́ràn nǹkan eh, sọ ọmọ báwọn ẹranko tí máa ń ṣèyàn súta ń gbà míì ó lè rí wọ kọ fẹ́ràn rẹ padà ta lọ darí tó eh, ọmọ pé sàhábà nàbì wọ́n mọ̀ gun kìnìún wọ́n gun lẹ́sìn kìnìún wọ́n gun kìnìún lẹ́sìn tó wọ́n gun kìnìún lẹ́sìn tí èsì pé ọ̀rọ̀ àlọ́ àlọ́kọ hmm. lọ́kàtírà ẹ̀ẹ́n ìkílọ́fà bí wọ́n ṣe rí ọmọ pé ẹni tí ń darí ìwọ yìí ó lè darí ní tí ọ̀lẹ́mì náà ní tí ọ̀lẹ́mì gan ló ṣòro lálẹ́pọ̀ ṣòro darí ju nǹkan tí ọ̀lẹ́mì lọ ìwọ́n máa sọ pé etí rẹ̀ ń tì máa igi tí ọ̀gbọ́nà bóun ní oṣù darí ẹ̀ ọlọ́run darí ẹ̀ subhanahu ta'ala alágbèwá gorí òkè yìí òkè wa mi máa nàbì lẹ́sẹ̀ riwaya mi uskun ya uhud ìwọ uhudu farabalẹ̀ àà ah, ah, kí ní ma ọ ma sọ́ọ̀mọ̀ pé o ah, wa a máa mì máa lẹ́sẹ̀ hmm. ànábì ń bá òkè sọ hmm. sallallahu alaihi wasallam tí òun ba ń dá bá sọ̀rọ̀ ní àbọ̀lọ́n ló fún ní wáhàyí púpọ̀ ọlọ́ni hmm. mọ̀ wá sọ bá ń tán ànábì wá fẹ́ sọ́dì tó gbọ́dọ̀ farabalẹ̀ bóyá kọ̀ mọ̀ kò rí nà rí amọ́ ànábì ní fa innama alayka nabiyyun wa siddiqun wa shahidan fa innama alayka nabiyyun wa siddiqun wa shahidan ah, ah ẹni tó yẹ kó ní lórí ẹ̀tọ́ kọ ọmọ mi mọ lẹ́sẹ̀ láíláí tárí ìparẹ́ náà ló wà lórí rẹ̀ ọjẹ hmm. ń júwe àwàdà wà lórí rẹ̀ ni hmm. tó bá ṣe sí pé ọkàn nu àwọn tó ń fẹ́ mẹsàn ló wà lórí rẹ̀ kò yẹ kó omi hmm. báwo wá ni pé ojú pé ẹsẹ̀ ẹ pé èmi ànábì ń bẹ lórí rẹ̀ wá ń mì ọ tó ọba tí ẹ wo tèmi ṣùdíkù náà má mẹ́mẹ́ táwa ni ṣùdíkù Abubakar ànábì wàá pè bá ń pè ṣùdíkù wọn á ní ṣàhídán àti Umar àti Usman radiyallahu anhu so ibi tí wọ́n ti mórúkọ fún ànábẹ̀ fún sayidina abubakar radiyallahu ta'ala so àti rí siddiq ń bẹ̀ níbi tá a ti lọ ni pé yusuf ayo asiddiq yusuf ayo asiddiq nínú ẹ̀kọ́ tá kan kan bẹ̀ ni pé lẹ́yìn bàtà ti rí báyìí ni sáà tún lè ròyìn ẹlòmíràn pẹ̀lú siddiq bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àlè sọ pé lágbájá ó kọ rẹ̀ ń jẹ́ báyìí ó jẹ́ siddiq mọ́ tá a bá rí gbogbo ẹni tó bá jẹ́ sí pé ó jẹ́ múmìnì àbí múmìnà a lè máa ròyìn wọn náà pé siddiq ni wọn kílẹ̀ rí wa tìmọ́ ní sọ wípé ọ̀yà Abdullahi o Siddiq ní ọ̀bọ̀dọ̀ ìbáhùn hmm. ọ sọ pé ah, tọba jẹ́ múmi ni o ajẹ́ pé Siddiq wọn náà hmm. gbogbo múmi ní tìmẹ́ lórílẹ̀ ayé kí ló kọ rẹ̀ Siddiq tọba jẹ́ múmi ní òdodo àtobìnrin ni o àti ọkùnrin Suratul Hadid ayah 19 ẹ jẹ́ ká kí ààbà ń bẹ̀ pé ọlọ́run bá sọ pé walladhina amanu billahi wa rusulihi ulaika humu siddiqun walladhina amanu billahi wa rusulihi ẹ̀rẹ́ náà ti lọ suratul Hadid ìrìn àyà 19 bẹ́ẹ̀ náà ni nínú àwọn tá a tún lè ròyìn pé ṣùgbọ́n ni wọ́n òun náà ni gbogbo ẹni tó bá tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé àṣẹ ọlọ́run tó tún wá ṣe súnà nàbì wa Muhammad àwọn olùkójú tó ń bídí à ń bẹ̀rẹ̀ ó ń bídí àwọn olè jẹ́ ṣùgbọ́n àmọ́ bá ń rọ́wọ́ àṣẹ ọmọ yìí òun súnà ló tún lè jẹ́ ṣùgbọ́n torí pé kò sí nǹkan kan tá a fi ń jẹun súnà ju pé à ń tẹ̀ lánàbí lẹ́yìn lọ torí pé lórí kọ́gbónú ti ẹ ọ̀tẹ̀ lánàbí lẹ́yìn

Ànábì ah, Musa nírùngbà. Ànábì wa Haruna náà nírùngbà. Ẹni tó mú tá a fi ríta àwọn ilé gbogbo fọ́tò tí wọ́n máa ń yà fún Jesus Christ náà ẹ máa bá wọn gbà lágbà rẹ̀. Eh, gbogbo ẹni tí ọba ti nírùngbà Èṣù lọ́jọ́. Eh, eh, àwọn gbogbo àwọn sàbí ló nírùngbà. Àtàwọn nǹkan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé a máa fi mọ̀ pé a fi ń tẹ̀ lánàá bí lẹ́yìn ni. Tọ́ọ̀ bá ti lè ṣe mọ́tàkù ẹ̀wọ̀ ah, ah, wá máa bẹ lọ́hùn pé ọlọ́run ọ̀rọ̀ fún wọn náà ah, torí pé èèyàn oríṣiríṣi méjì ni wọ́n ẹlòmíì kò ṣe nǹkan ṣùgbọ́n kò ní takò méjì lè èèyàn ẹlòmíì kò ṣe nǹkan ṣùgbọ́n kò ní takò ọ̀rọ̀ ẹ̀ máa sàn ọ̀rọ̀ ti ẹ̀ tún sọ máa ọ̀rọ̀ ààrẹ tí ò ṣe tí fún takò ẹni tó ṣe ọ̀rọ̀ ààrẹ tí ò ṣe tí wọ́n ń takò ẹni tó ṣe ọ̀rọ̀ ti ẹ̀ léwu púpọ̀ ọ̀rọ̀ ti ẹ̀ léwu púpọ̀ máa ọ̀ lè jẹ́sì bí kùtọ́ ọ̀bà tẹ̀ lánàá bìlẹ̀ yìí ọ̀ lè jẹ́sì bí kùtọ́ ọ̀bà tẹ̀ ló ń ṣe lọ́run hmm. lẹ́yìn ọ eh, ti ní kí ló fi ọ padà wípé kí ló fi ìmánì náà ṣe padà. ọwọ́ fi lè sọ pé kí ló fi ọ padà wípé kí ló fi ìmánì ah, náà ṣe padà. ọ̀n bára bọ̀ díẹ̀ díẹ̀ náà. Suratul Nisa àyà 69 àyà 69 ọlọ́run jẹ́rìí ń wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti tẹ̀ láṣẹ ọlọ́run tó sì ànábì wa Muhammad tó ṣe súnà rẹ̀ òun náà máa sí ọlọ́wọ́ bá sọ fún wa man yuti' Allaha war rasul والصديقين والشهداء èèyàn bá ní lẹ́yìn ilé ní ọyẹ ká yà síbi pé masala aliyajusu tasami bi siddiq ìrìnsá alẹ́tọ̀ láti máa sọ ọmọ wa ní siddiq orí àǹfààní tá a lè jẹ náà nínú àwọn ẹ̀kọ́ báwọn ìrúgbó wa á ṣe implement ẹnu gbèsè ayé wa a ti mọ siddiq a ti mọ ọlọ́run gbogbo wọn siddiq a ráwọn sàbí tọ́lá àtàwọn míì tí wọ́n jó kọ ní sáà wá torí ó ti gbayé ní sidik sidik sidik sidik ẹ̀ẹ́sì ah, ah, náà ṣe ń pè sidik náà ń pè wọ́n ní sidik tó ọlọ́run ṣàánú wa ah. eh, sin dal ya kaf náà lọ́pọ̀lọpọ̀ ń pè sidik àbí sidik bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ kọ́ eh, bó ti yẹ káàkiri ní sidik àwọn ọmọ wa tí wọ́n jẹ́ ọmọ ìpìdá yìí gan wọ́n pè eh, sọ́ọ̀dì ń dáadáa Eh, eh, alhamdulillah eh, ilẹ̀ ti mọ́ mo sọ náà rọ̀ pé ilẹ̀ ti mọ́ ní àbá ti lè pè fúnpẹ̀ báyìí àwọn èèyàn ti máa pé kí lè léhùn yìí ti ń ṣe dáadáa dọ́ọ̀ ká ní ẹmọ́ náà sáà lẹ́tọ̀ọ́ láti sọmọ wa ní sùdík àǹsà ni pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àgbọ́dọ̀ láníyàn apá aṣọ ní sùdíkù ipò gangan fúnra rárá rẹ̀ ó ti dé lẹ́fọ̀ àwọn sùdíkù ni à ń wípé gẹ́gẹ́ bá a ṣe ń sọmọ wa ní Ibrahim sẹ́mọ̀ pé tàbá sọmọ wa ní Ibrahim àsọpọ̀ ti di ànábì ọlọ́run tàbá sọmọ wa ní Muhammad àsọpọ̀ ti di ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà tàbá sọmọ wa ní Siddiq à ń lérò yí pé ìbùkún ti ń bẹ lọ́dọ̀ àwọn tó jẹ́ bẹ́ẹ̀ pàápàá jùlọ Abubakar radiyallahu anhu pé bá a ṣe sọmọ wa ní Al-Faruq bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lálẹ́ sọmọ wa ní asidik tó ìyẹn bá ní ẹgbẹ́ tí ń jẹ́ asidik kò sí láì fi fókọ rẹ tó ń jẹ́ o kò sí láì fi láti jẹ́ bẹ́ẹ̀ náà afti náà fi sábà yẹn bá kọ̀rọ̀ àti nsìmá ni yakulu hunna sábà ìjà fún wa sábà sọmbọ láti ní kóbìnrin wa ọkọ wa bí sáà. ẹni tí wọ́n rán ní sẹ́yìn tó lọ bá ànábì wa Yusuf lẹ́wọ̀n tó gbé àlá lọ bá wọn ó jẹ exactly bí ọba ṣe là bó bá ṣe present ẹ̀ kò yọ àràfin kan kò yọ lẹ́tà kan kò sì fi lẹ́tà kankan kan ó pìrìsẹ́ǹtì ẹ̀ fún ànábì wa Yusuf láti pilẹ̀ dópin láì fi kún láì yọ kúrò mbẹ̀ wọ́n lélẹ̀ ń túmọ̀ sí pé fi hibayan anasaki Ah. Ah, wọ́n ní àmínú ni ó àmínú ni ẹni tó lálẹ́ tí ń fọba ní ọmọ yẹn wọ́n ní àmínú lórúkọ rẹ̀ ọmọ jẹ́ pé ẹni tá trust torí ẹ̀ sì pé tẹ́ ẹ bá ránṣẹ́ kò ní bà á jẹ́ lójú ọ̀nà kò sì ní yọ kú kò ní fi kún lójú ọ̀nà náà. wàhálì kàtà wọn wà ti náà fẹ́. aftina. aftina limadha náà. yẹn ní bóyá tàtà àjà kò bí bẹ́lẹ̀ bí kò lè ha. wọ́n ní aftina fi nígbà ah, tí ànábì ah, tí ẹni yẹn tó dọ́dọ̀ ànábì wa Yusuf àrísọ ó ní aptina fi sábẹ̀ ẹ̀dá kọ̀rọ̀ ó ní aptina lọ́dọ̀ àwọn oníkí wa mọ̀ pé aptina bá mi túmọ̀ rẹ̀ bá wa túmọ̀ rẹ̀ ẹnìkan ló sì lọ ọbẹ̀ be ń lo bá wa àwọn méjì lọ́bàá tó fi lo bá wa wọ́n nítorí wípé n tó gbé wá kìí tó nìkan lónìí gbogbo obo lónìí gbogbo òlú ìdí ní tó fi sọ pé aftina náà làálẹ̀ arjẹ́ ìlà nìyà hmm. alimaliku èèyàn ìlà nìyà ó ní àwọn padà lọ sọ́dọ̀ àwọn èèyàn náà tún bẹ́ẹ̀ ni wọ́n lò fún ọba àti ẹmẹ̀wà rẹ̀ hmm. kìí ṣe gbogbo aráàlú ní ọlọ́jábọ̀ fún un Eh, kama yaba ni la'allahum ya'lamun wọ́n ní ya'lamuna yẹ́ ó túmọ̀ sí nǹkan méjì a lè túmọ̀ ẹ̀rọ alákọ̀ọ́kọ́ ya'lamuna wọ́n mọ̀ ya'allahum ya'lamuna wọ́n mọ̀ ń sa àlá tí wọ́n lá wọ́n mọ̀ túnmà rẹ̀ áó tàbí ká túnmà ya alamúnà yí pé wọ́n mọ̀ pé wọ́n gangan ẹ̀wọ́ Yusufu yóò ẹn tó nímọ̀ ní ọ ẹ̀ẹ́rí ìtumọ̀ méjì ní ya alamúnà lè gbé torí pé ya alamúnà yí wọ́n pa mọ̀fẹ́húnlò rẹ̀ tí í ṣe object wọ́n parẹ́ wọn sí wọn làálàhún ya alamúnà ish wọn ò dákọ object ṣe mọ̀fẹ́húnlò rẹ̀ làálàhún ya alamúnà tàbí ìrọ̀hù wọ́n mọ̀ ìtumọ̀ láì tọ́ ọba túmọ̀ ẹ̀ fún wa tá a bá gbé lọ bá wọn wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ padà torí pé wọ́n náà lọ́kọ̀ wa tàbí kó túmọ̀ sí pé tá a túmọ̀ láì à àwọn èèyàn ẹ̀sẹ̀ wa gbà ò ní ọ̀gáǹgbà náà wọ́n mọ̀ pé wọ́n Yusuf àà òkè gbé mi ní mímọ̀ nìyẹn tò tá a máa wá bí alẹ́ pé ìtumọ̀ méjèèjì yìí tá a túmọ̀ láàlọ́run àlàmú náà yìí èwo ni ó dáa jù ká mú fún wọ́n ni wàsáání àwọn ni ẹlẹ́ẹ̀kejì yẹn ló túmọ̀ tó dáa jù ká sọ pé làálàmú ya àlàmú náà bóyá wọ́n lè bá a mọ̀ pé èèyàn ńlá ni ó ní mímọ̀ ni wọ́n ní náà lọ ń bẹ́ẹ̀ torí pé kíni mìlẹ̀ ajílẹ̀ hapsi yìí torí pé ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹni tí ń fọ́ba lọ́tí àti tí ń fọ́ba lómi yìí ó sọ̀rọ̀ yìí jáde láti lè bá encourage ànábì Yusuf kó lè bá tètè túmọ̀ aláhùn fún ni wà lọ́kọ̀lù jẹ́mà àsáàkí mo ti sọ yẹn bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ pé ẹni tó wá bá ànábì Yusuf lẹ́wọ̀n yìí ó máa lo oríṣiríṣi àwọn way technique láti fi encourage ànábì wa Yusuf kó lè bá túmọ̀ aláhùn ọlọ́run sì bẹ̀ kórìí torí pé bí ṣe ń ju lẹ́ẹ̀bá yẹn náà ní anábì yusuf ń túmọ̀ rẹ̀ ó lo àwọn oríṣiríṣi ọ̀rọ̀ gẹ́gẹ́ bí n ta wílẹ̀ kẹ́bí mẹ́ta ó ní ayéwà sùdí àbí lẹ́yìn ìgbà náà ó tún sọ pé àríjẹun ilà náà ó tún sọ pé làálẹ̀hún gbogbo àwọn tẹkíníkì yẹn ó lò ó lọ́n sì pé kọ́ bá mu fún un náà gbólóhùn tẹ́sọ̀rọ̀ àwọn ìnà sábà àṣìníyìn. náà ó ní nígbà tí ànábì yusuf bẹ̀rẹ̀ sí túmọ̀ àlàfọ́n ó lẹ́ dákú fọ́dún méje hmm. tẹ́sọ̀rọ̀ àwọn ìnà verb yẹn present tense ni a sì rí pé continuous wọ́n ní pé ọ́n lọ déédéé ní fẹ́lẹ̀ mọ̀bá rẹ̀ tẹ́sọ̀rọ̀ ọ̀hún ẹ máa dákú lọ gbólóhùn yìí wọ́n láǹfààní bíi mẹ́rin bẹ lábẹ́ táàmù jáde tó jẹ́ sí pé a sì máa rí pé kò mú òkun ọ̀rọ̀ ni ànábì sọ pé tẹ́sọ̀rọ̀ ọ̀hún ọ̀ bára Egypt sọ̀rọ̀ pé ẹ dákú fọ́dún méje wọ́n ni alákọ̀ọ́kọ́ الاهتمام بالزراعة وفيه تنبيه على أهميتها وأن الزرع قد صار عادته wọ́n ní ọ̀rọ̀ tánà bí وأن sọ yìí wọ́n sọ fún wa pé ẹ lọ pàtàkì iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ọ̀gbìn ẹ lọ pàtàkì rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ tí ànábì Yusuf wá sọ bí kán lọ pàtàkì iṣẹ́ ọ̀gbìn yìí ó ń sọ fún wa yìí pé iṣẹ́ ọ̀gbìn pàtàkì púpọ̀ ẹyẹ sọ̀sọ̀kúsọ dáhùn kan máa sọ pé ànábì sọ pé àrọmọdọ́mọ àwọn ọlọ́mọdé kó ṣe kí ni kó ṣiṣẹ́ àgbẹ̀ Allahumma musta'an ẹwù sọkúsọ wọ́n tí gọ́ọ̀mẹ̀ntì gan bá ń gbọ́dọ̀ ilé ńlẹ́nu àwọn àfáà tí wọ́n bá ń sọ báwọn yẹ́kẹ́ gbìyànjú níbi àárín ànábì sọ wípé àwọn ọ̀ràn iṣẹ́ àgbẹ̀dá òṣùgbọ́n ọlọ́mọdé kí àrọmọdọ́mọ àwọn ó ṣe wọ́n ní àdìsí ànábì sọ̀rọ̀ wà rẹ̀ ìṣọkúsọ iṣẹ́ ọ̀gbìn ó dára gbogbo tó bá dára lànábì máa ń ṣe sọ̀rọ̀ wà rẹ̀ ànábì sọ̀gbìn ẹran sallallahu alaihi wasallam wọ́n dáná jẹ́ àkọ́dà ànábì tó fi nílẹ̀ fún abẹ́kọ̀ sáà náà bí kankan tó kọjá lórí ilẹ̀ láyé àfikọ́ dáná jẹ́ ìyá bá dọ́rọ̀ ìpè tánà bẹ̀rẹ̀ ìsá dáná jẹ pé bẹ́ẹ̀ ni ọ dáná jẹ tí kálọ́ fi da jẹ ó lè pọ̀ jura wọn lọ sì lè kéré jura wọn lọ ni iṣẹ́ ọ̀gbìn náà ní ká dáná jẹ àbí kí wàá ló dé táyà àsọpá nàbí sọ pé ah, iṣẹ́ ọ̀gbìn dá ṣùgbọ́n ọlọ́run má jẹ́ wọn dáko ọlọ́run wa iṣẹ́ ọ̀gbìn ká máa gbin nǹkan ká lóko ọ wà nínú nǹkan tó sí pàtàkì jùlọ a máa ń ṣe bá lójú kòkòrò fún ẹgbìn ẹgbìn ẹdáko ẹsìgbá so náà lẹ́yìn eléyìn ó tún fi yé wa yí pé tí wọ́n bá bí wálé rè pé àwọn ará masara àwọn ará misra yìí ṣé wọ́n máa ń dáko gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó fi yá pé wọ́n ti ń dáko gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ànábì sọ fún wa pé tazara òun sábà àsìnì tó lẹ́yìn tí ò mú kó dá tẹ́lẹ̀ àwà níbẹ̀rẹ̀ látọdún méje fún lẹ́ẹ̀kan náà ọdún méje ló fi dáko gbáko ẹ̀ ṣùgbọ́n wọ́n ti ń dákó gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di gbọ́n sọ ilé ìfún ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àǹfààní wọ́n ní ọ̀rọ̀ tánà bí sọ pé tásọ́rọ̀ àwọn náà yìí ó fi yíwa yí pé gbogbo ẹ̀yẹn tí ń gbé mísírọ̀ ǹjọ́ náà tó bá fẹ́ dákó wọ́n ọ̀rọ̀ rùn fún aláti dákó ǹjọ́ náà ló fi sọ pé tásọ́rọ̀ àwọn náà sábà àṣírí ó fi yíwa wípé gbogbo aráàlú ló yìí sí láti dákò fún gbaná ẹlẹ́ẹ̀kẹta fíṣbá ọkọ̀dùkọ̀ ọ̀rọ̀ ń tó bẹ́yìn náà ẹ̀ẹ́ kọ́mẹ́ntì lẹ́yìn yẹn wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àǹfààní tí ń bẹ́ ń bi tẹ́sọ́rọ̀ àwọn náà yìí ó náà ní wípé ó dá wa lójú kódà kọ́ ọmọ jáde kù ní nàìjíríà àbí kọ́ńtì tó wà tó bá ń kí àrò Quran tó bá ti dáàrin òun tí wọ́n bá bí ọ léèrè ní kwẹ́sàn pé ǹjẹ́ nílẹ̀ Mísírà sílẹ̀ tó lọ́ra ni kò ní ìdíkò pé mi ò dé bẹ́ẹ̀ kọ́ ọmọ dáhùn ni pé ah ilẹ̀ tó lọ́ra ni o torí pé anábì Yusuf fi fatiwa fún wa ní pé tásàrà ọ̀run náà sábà àṣì ní ẹ gbìn nǹkan fọ́dún méje ah, gbogbo aráàlú bí a bá fẹ́ gbìn nǹkan fọ́dún méje ẹ lè máa gbìn lọ tọ́bọ̀ wá sọ báyìí náà jẹ́ pé ilẹ̀ wọn ti kírun ilẹ̀ wọn lọ́ra nù kó wá lè bá dá ọ lójú olùgbọ́ mi àwọn ará mọ́sọ̀rọ̀ náà ń gbé wa àwọn ń gbọ́ wa àwọn ará Egypt náà wà náà wọ́n ti ń gbọ́ àwọn máa ń kọ́ọ̀lù wọ́n máa ń pè wá tó ẹ kó lè bá dá wa lójú pé bẹ́ẹ̀ lórí ìwakọ̀dìkọ̀ ọ̀rẹ́ ìtúbẹ̀ yìí náà mo kọ́ tí mo ti kọ̀mpíà láàrin ilẹ̀ mísírọ̀ àti àwọn kọ́ńtì ayé tọ́lọ́ ń pé kéèyàn ò dé àti téèyàn ò dé lágbúrò ẹ̀ hàn mo wá bá Egypt ní ìlú tó jẹ́ sí pé ìlú tó pọ̀ ló ń jẹ jùlọ láyé ní Egypt wa kódà tí mo bá ń tábù oúnjẹ ẹbẹ̀ máa wù mí jẹ lọ́tọ̀ yàrá dé ẹgbẹ̀ni wọn ráìsì wọn báyìí ah subhanallah chicken wọn ah àwọn ọmọ gbádùn ẹ̀ inú ìlú tó ń jẹ pọ̀ jù ń bẹ̀ láyé iná ni mísírà wà alákọ̀ọ́kọ́ ni tẹ́mbà tó wá ní inú ìlú tí ó ń jẹ́ wà chípa jùlọ láyé Egypt náà ọkọ̀ débẹ̀ ọba bẹ́ẹ̀ wà sẹ́rù ha tẹ̀sùbíran ilẹ̀ àkàrí ẹmà ní kọ́ntì tí ń export oúnjẹ síta jù láyé hmm. Egypt jẹ́ kan hmm. ah. nínú àwọn àlù tí ń export tí ń gbóúnjẹ lọ síta tí ń lọ tà fáwọn èèyàn Egypt jẹ́ kan nínú àwọn àlù náà eh, gẹ́gẹ́ bí àkíyèsí kó lè bá yé wa tó bá dé Egypt ó lè rí nǹkan kan kó kù wọn kù ń bẹ̀ nínú ìgbésí ayé wọn ṣùgbọ́n tó ń jẹ́ ah, ọ̀rọ̀ wọn bùṣọ hmm. eh, nígbà táwọn àlejò kan wá kí wa ń bíbà yẹn àbí wọ́n ti gbé bíbà yìí rí ni àwọn ará Egypt Egyptians àwọn eh, ń ṣe àkíkọ̀ ìwọ̀n pé olùgbọ́ mi lọ́sàn fàní rẹ̀ à ń ṣe àkíkọ̀ nàṣíkà ọmọ kan náà ọmọ tọ́lọ̀ fún wa àwòsógbó láti wá sí eh, mo rò pé wà ń tí ń gbọ́ mi náà mọ̀ sàǹfààní mẹ́ báyìí so wọ́n wá wá àwọn náà tẹ̀lé gbogbo àwọn àlejò tó wá àìfáì tí wọ́n wọ́n ti tẹ́ǹtì fún wọn fún aláǹgbà wọn bá ń gbóúnjẹ fún wọn ẹ̀yin náà mọ̀ pé nàìjíríà áfíríkà àti wàmbi áfíríkà àtàwọn èèyàn dúdú kìí ṣe áfíríkà àti egypt o hmm. àwọn áfíríkà àti àwọn èèyàn dúdú táyé iṣẹ́ funfun táyé ṣe funfun ọ̀yẹ̀ kẹ́ ẹ mọ̀ wípé áfíríkà wa yìí sọ́fánẹ̀ ti pọ̀ mẹ́ hmm. nǹkan pè ní yà làwọn ń pè ní àǹfààrí hmm. láwọn ìlú yẹn ẹran ní nọ́mbà wán fún oúnjẹ lọ́dọ̀ tó ẹran jíjẹ ní nọ́mbà wán tó wáyé pé chicken ni òun ni kọ́kọ́ oúnjẹ díẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ó lè mú búrẹ́dì bíi ten naira bíbà àbí twenty naira bíbà kó gbé odidi half of eh, chicken kó gbé sí lẹ́gbẹ̀ẹ́ ọ̀fẹ́ jẹun àárọ̀ nìyẹn ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n bíbà half chicken yẹn oṣù kan lẹ́lómi ìjẹun ilé rẹ̀ eh, ibi ìdádánwò ń bẹ lọ́dọ̀ wa dé tó àwọn èèyàn yẹn bá dé ni wọ́n bá ń sà fún wọn wọ́n gbóúnjẹ fún wọn tó eh, ṣe mọ̀ pé àwọn tí wọ́n wà ní olùkọ́ ni tí wọ́n jẹ́ ara Egypt wọ́n wá rí mi èmi ò ráyè bá wọn jókòó wọ́n náà lọ gbé laham laham meat ẹgbẹ́ ẹran wọ́n náà lọ gbé plate ẹran mẹ́rin ní àbí mẹ́rin ni wọ́n wọ́n gbé plate bí ẹran mẹ́ta fún wọn odidi mẹ́rin mẹ́ta bí ẹni kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan àbí wọ́n máa jẹ wọ́n jẹ tí wọ́n gbé laham laham laham laham wọ́n náà tó gbé mi lọ sọ fún mi pé wọ́n jẹ gbogbo ẹran tán mo ní báwọn ṣe ń jẹun nílé ayé tiwọn nìyẹn hmm. ẹ̀ ń gbé ti pè wọ́n ẹ gbé síwájú wọn wọ́n jẹ́ kùnú hmm. ẹ máa sáà ẹ à wọ́n ló ń gbèsè àwọn eléyìí ẹ̀rí ìgbésí ayé tiwa lọdọ wa ń bíbà gbọ́dọ̀ yí padà o gbogbo àwọn ọmọ wa ome mi alákùnrin gbogbo àwọn ọmọ ẹ má fi ẹran jẹ wọn o torí lọdọ wa ń bí báyìí tó má bá jẹ ẹran wa da agbalagba gan ni ò ní ìdí ẹran tó ọmọ kékeré kọ́ ọmọ kékeré kọ́ jẹ ẹran kọ́ jẹ ja kọ́ jẹ àwọn nǹkan yẹn kọ́ òun náà lọ dáa jù dáa eléyìí a fi ń ṣàlàyé fún ayé pé ilẹ̀ Egypt ilẹ̀ tó ní ọ̀rá ni tó jẹ́ sí pé nǹkan kó wà ń bẹ̀ ìgbésí ayé tó ń jẹ jíjẹ ọrọ̀rùn fún ẹ̀mẹ̀ púpọ̀ náà sí yìí àṣànt ọ̀rọ̀ tí anábì Yusuf sọ pé tẹ́sọ̀rọ̀ àwọn náà yìí ẹ dákó fún dídí ọdún méje wọ́n látún lè mú jáde ń bẹ̀ pé tí wọ́n bá bẹ́ẹ̀rẹ̀ pé sílẹ̀ Egypt tóbi báyìí láì tí ìwọ́nú map máa sọ pé bẹ́ẹ̀ ni ó bẹ́ẹ̀ sí tọ́bá wọnú máàpù lọ orílẹ̀ Egypt sí tóbi tó ọ̀fẹ́ ju Nàìjíríà lọ ní ilẹ̀ àsọ pé ní ẹ̀dá ní ẹ̀dá apọ̀jù wọn lọ ṣùgbọ́n ní ilẹ̀ wọ́n yìí sẹ́gbẹ́ wa àwọn ìná nìyẹn wọ́n tọ́ bá torí pé ọ̀rọ̀ tánà bí Yusuf sọ pé tẹ́sọ̀rọ̀ àwọn náà sábà àti nínà ẹ dákú fọ́dún méje ó fi yà pé ilẹ̀ Mísírà fẹ́ ẹ̀ yẹn ni pé gbogbo yín bẹ́ẹ̀ fẹ́ máa dákú láàárọ̀ lọ́sàn lálẹ́ tẹ̀ẹ̀tẹ̀ tẹ́tù máa ń sọ́kó gan ilẹ̀ wà ńlẹ̀ wọ́n ilé òun náà tó fi yé wa pé bó ṣe rí nù سبع سنين استعمال السلف دليل على أن الزراعة فيها مشقة ولكن عاقبتها حميدة بلون تي النبي يوسف في الدعوة لهم عليه الصلاة والسلام كنت تزرعون سبع سنين كنت سبع أعوام كنت سبع أعوام كنت سبع سنين سبع سنين توي وفي fi yíwa yí pé àwọn ọdún méjèèje yìí a sọ fún wa ní ẹ̀kọ́ tó lé kọjá pé tó ti rí sánà máa túmẹ̀ sí pé ọdún tó le

àwọn ọdún yẹn ọdún tó ṣe gínú ọdún tó lè ní hmm. ah, wọ́n fẹ́ túmọ̀ pé màálù méje tó lára wọ́n lọ fi wé ọdún méje tí wọ́n fi gbé nǹkan màálù méje tó gbẹ wọ́n fi wé ọdún méje tó jẹ́ sí pé ọ̀dá ọ̀dá nǹkan ò lè ṣe é gbìn oúnjẹ tí wọ́n jẹ kù fọ́dún méje òní náà ni wọ́n máa lò padà wọ̀dá abú àádìpọ̀ sọ́nù àyà yìí pé dá àbà ó ní ẹgbẹ̀ fún kíni fún ọdún méje dá àbà yàní léraléra tẹ́ sọ tí ò sì gbọdọ̀ stop wọ́n ní àdáàbù àbú ẹlòmíràn pé àdáàbù ah vocabulary ni gbọ́ kìí o èdè eh, tí ó rọrùn ní gbogbo ayé mà náà ni tòmídìí alukoran tí a bá ké koran yọ èdè tó pọ̀ ọlọ́run ẹ̀ púpọ̀ nù alukoran a náà ni àádá àṣà gbogbo ìgbà náà ń pè ní inú alukoran sọ́dọ̀ sọ́dọ̀ alẹ́ àyà ọlọ́mọ sọ pé kàdábí ààlì fìràún àwàlẹ́dì iná mi hùn kọ́bìlì him kàdábí ààlì fìràún àwàlẹ́dì iná mi hùn kọ́bìlì him kàdábú bí áyà ti náà fà kọ́dà hùn lọ́rùn bí fún آتم بان بصوت الأنفال آية 57 لما بعض بك دأب آل فرعون والذين من قبلهم كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم Àwọn ọmọ sọ́tọ̀ l'Anfààl, sọ́tọ̀ l'Anfààl, àtùnbá ní sọ́tọ̀ Ráfíìrì bákan náà, sọ́tọ̀ l'Anfààl, àyà 54, àtùnbá ń bẹ̀ tí ọlọ́wọ́ bá sọ pé وأغرقنا على فرعون

Ah, wọ́pọ̀ náà lọ́kọ̀ àn tọ́ bá ti rí dáàbò mọ̀ pé àṣà àṣà gẹ́gẹ́ bí àṣà gẹ́gẹ́ bí ti ń lọ débi táwọn kan ti bá sáábà dáa wọ́n wá dáa ká máa ta èdè àlùkùránì jí gbogbo àyíká bá wà ká máa lò àwọn pé dáàbò ká kádà dáàbí kádà dáàbí a ní àṣàkìrò fi sáà àti kádà àṣà mi ní pé mọ̀ máa jí láago báyìí dáàbí a ní usalli salati jama'atan àṣà mi ní pé mọ̀ máa kírun mi ní jama'an gbogbo gbà dáàbí a ní ukrimu nas àṣà mi ni pé mọ̀ máa pààyàn lè jò lè mọ̀ máa pààyàn lè dábì anni uhsin ila alwalidayn àṣà mi ni pé àwọn òbí mi méjèèjì wọ́n máa ṣe kí wọ́n máa ṣe dáadáa sí wọn so dáàbù ní ká jẹ́ kí gbólóhùn yìí kó gbalẹ̀ lẹ́nu àwa student of knowledge ká máa lò ó ká má jẹ́ sí pé yọ́wọ́ àjẹ́sí pé adé mọ́nú kùránì lásán àlò náà eléyìn bá wọn wọn ni fàmà àsọ́tún fádàrú fi sùnbùlì wọ́n ní ah. ah, ah, nǹkan méje àwọn ọdún méje tí wọ́n fi gbé nǹkan yìí tánà bí Yúsúfù ni wọ́n fi gbé nǹkan yìí onítẹ̀ bá fẹ́ ẹjẹ̀ ǹtẹ́ jẹ́ ń bẹ̀ díẹ̀ ìtọ́wá kù ẹ má yín o ẹ má yín àgbàdo kù lára kùkú ẹ ẹ má yín ọkà bàbá kù nù sírí rẹ̀

gbólóhùn pé kí wọ́n mọ̀ yọkù lára fùfú tàbí siri fùfú yẹn kí wọ́n yọkù lára rẹ̀ àbí rọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n ní àtúntúmọ̀ nǹkan tó ń torí pé èso tá a yọ àbí àgbàdo tá a yọ kù lára kòkó a lè pé kòkó náà sára mọ́tò bá ti yà àgbàdo kù mbẹ́ yóò yóò hù bẹ́ẹ̀ náà ni àbí rọ̀rọ̀ a bá ti yọ kíní kù mbẹ́ tábà ti yọ kú lẹ̀wùlẹ̀wù ní òrì ẹ̀rì pé kò nítumọ̀ àwọn náà fi jẹ́ sí pé kíní ẹran ní máa jẹ padà ní àwọn kíní rẹ̀ tí ò sí mọ́ yẹn tí wọ́n ní ìtumọ̀ yẹn náà ni àwọn abijá anábì Yusuf ti fa ìtumọ̀ jáde nìyẹn alayhi salatu wassalam nígbè à ẹ̀rí kíní sísanra wà lára kókó yẹn náà fàmí àhásọ́ tún ẹ̀dú ló ayáfò sísàlẹ̀ fún sísàlẹ̀ tó dà kókó ìrànní ìyẹn bá ní kí ni tó máa ni ẹ ṣe jẹ oúnjẹ ọdún méje tẹ̀sí lọ́dún yìí ẹ wàá jẹ́ fún ọdún méje ní ìlẹ́yìn ẹ̀ mo la ti mú jáde nínú àlá tí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé màálù tó sanra tó gbẹ ó ń gbé màálù tó sanra ó ń gbé kálókáló wọ́n ní bẹ́ẹ̀ náà ni ọdún tó gbẹ yẹn méje tá a fẹ́ lò lẹ́yìn ọdún méje àkọ́kọ́ ni ó ń gbé ọdún méje tó sanra ó ń gbé mi torí pé oúnjẹ tá a pèpè àtàrí ọdún méje àkọ́kọ́ òun la fẹ́ lò ní ọdún méje tó tẹ̀lé wọ́n ní tuma ibi tí wọ́n ti mú tuma jáde nù pé màálù gbígbẹ tí ò lómi lára rárá eegun àti awọ lásán lọ́wọ́ lára rẹ̀ ó sì ń gbé màálù tó lómi lára ó sì ń gbé mi káló káló wọ́n ní màálù tó gbẹ ó sì dídé ọdún méje tí ọ̀dà dá màálù tó sanra ó sì dídé ọdún méje tó dá ọ̀dà àwa pèpè à ẹ̀yìn ẹ̀yìn ni pé tí wọ́n bá túmọ̀ aláì fáwọn ọba ìlú yẹn ó tù nìyẹn ẹni pé mísírà ọba ti kíni ìbá ti tú ọlọ́run ló lo ànábìwá Yusuf àárín sọ́rọ̀ àtọ̀wọ̀ sàlám láti túmọ̀ aláì fún àti ìlú wọn yẹn fi sẹ́kù bí ó ti wà padà. ẹ̀wọ̀n olùgbọ́ mi wọn náà lọ́mọ pé Nàìjíríà bá ṣe wà láwọn kọ́ńtì tí wàhálà ń bẹ́ ń bẹ́ lọ́mọ pé foundation rẹ̀ ọgbọ́dọ̀ wà ó ló fi jẹ́ sí pé gbogbo òlù tí ọba láwọn ẹni ọlọ́run tí balance torí kí agbára ìjọba nìkan wọ́n pé boko haram kìíní kan dàlú láàmú ń ṣe gbogbo ẹ̀ láàmú àwọn àwọn nǹkan yìí a nílò ẹkọ́pítà tẹ́ máa lo instrument àwọn ammunition tẹ́ máa lò lóòótọ́ ṣùgbọ́n ẹ nílò ẹni tí ó máa tí ó máa mọ́nítọ̀ ìlú ní agbègbè ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó máa bọ́lọ̀ ń sọ̀rọ̀ tí ó máa ṣàdúrà sí ọlọ́run bá wa gbé fẹ́ẹ́ bá gbé nǹkan ìjà débẹ̀ tọ́lọ́run ọba gáìdì yín wọ́n bá wọ́n destroy rẹ̀ padà mọ́yìn lọ́wọ́ ẹ̀bí ń já ẹkọ́pítà àgbà lọ́wọ́ wọn kí ló fà á torí pé kò sí tọ̀sọ́nà ọlọ́run ọba ń bẹ̀ agbára lé agbára wa lásán àwọn eléyìí èyí tá a mú lẹ́kọ̀ọ́ yìí ni pé anábì Yusuf alayhisalatu wasalam ọlọ́run lò fún wọn tó jẹ́ sí pé ó fi lè túmọ̀ àláì fún wọn ó sì gba ìlú ìlà kúrò níbi kíni kúrò níbi ewu ìparun nàámi ńlá ìhìn kí lọ́kàn lẹ́yìn. naam. عبر الرؤيا بجميع ما دلت عليه البقرات لسن الزراعة لأن البقرة تأخذ للإثمار والسمن رمز للخشب نعم والعجب رمز للقهر رمز للقهر والسنبلات رمز للأقوات آه، والسنبلات القدر رمز لطعام ينتفع به وكونها طبعا رمز للانتفاع به في سبع سنين فكل سنبلة رمز لطعام السنة آه. وذلك يبتاتونه في تلك السنين جديدا نعم والسنبلات بيابتات رمز لما يدخل آه. وكونها طبعا رمز لادخارها في سبع سنين لأن البقرات الإعجاب أكلت أكلت البقرات الثمار آه. لم يأتي من بعد ذلك ثم ثم يأتي من بعد dhalika ààmù èyí tánàbí Yusuf fi wá dé aláìláde onáàlélé alùsùnmí tó máa yá tí mi ń bá dé dhalika ààmù fihi yughathu an-nasu wa fihi 'asirun Arábí Yusuf ní lẹ́yìn ìgbà tẹ́ bá lọ́dún méje tó le kókó kó tẹ́tún lọ́dún méje lẹ́yìn ẹ̀ tó fún pinpinpin ṣùgbọ́n ẹ lọ́mọ yí pé fárànjú ń bẹ ọdún kan ń bọ̀ lẹ́yìn ẹ̀ tó jẹ́ sí pé yorùbá tún náà ojú ògbà náà ó pọ̀ débi wípé nǹkan ya nǹkan yọ ya pọ́ǹtọ̀ ẹ ra gbogbo nǹkan tẹ́ ra lọ́wọ́ lọ́wọ́ yóò di kódà ẹ máa bùnra yẹn máa pín mi ọ̀fẹ́ ní tọ́pọ̀ dé ọlọ́run ní wàá fi híyà sírò ní. wàá fi híyà sírò ní. Eh, èyí tánàbí Yusuf ṣe nípa àríhì òun náà ni wọ́n fi kọjá gbogbo ẹni tí máa túmọ̀ àlá wọn ò lè túmọ̀ ẹ̀ débẹ̀ wọn ní tí wọ́n fi jù wọn lọ ní wọ́n sì pé wàhálà huwa alladhi yuqalu fihi bara'atun fi ta'bir èdè ni a máa sọ pé ẹni tó túmọ̀ àlá yóò ti kọjá kẹ́ẹ̀lé mọ́ kò sí kò sí kọ́ lé bá ṣe competition mọ́ hmm. torí yẹn bá túmọ̀ àlá dé level bí wọ́n túmọ̀ dé yìí kò sínú kò sápẹrẹ ẹni tí wọ́n tù nínú àlàtí ọbaláwo hmm. ṣùgbọ́n wọ́n tírèsì ẹ̀ ọlọ́run fi mọ̀mọ́ pé lẹ́yìn ẹ̀ o ẹ wà rí ọdún kan tó jẹ́ sí pé ìrọ̀rùn bẹ́ẹ̀ fún yín o náà. wọ́n ní ahada mi wà àwọn onímọ̀ kan sọ pé léyìn oṣù lára àlá ọlọ́run ló ṣe wáhì sọ́dọ̀ ànábì Yusuf pé sọ fún wa kó lè bá jáde lẹ́wọ̀n hmm. ah, wáhì tó fi jáde rèé Eh, gbogbo màtáwà náà ọba sọ jáde tí ó sọ wá dé èèyàn gidi níwájú ọlọ́run tó tún sọ wá dé èèyàn pàtàkì níwájú àwọn ẹ̀dá rẹ̀ òní ọjà máa sọ o ìdábà máa sọ tí ó balẹ̀ jẹ́ àbí tí ó bà wá jẹ́ àbí tí ó kó bá wá wájú ọlọ́run ọba ọlọ́run kọ́ máa là wá ń bẹ̀ gbogbo àfa náà lásàdúrà ń fún àti gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n wá bí sáárọ̀ tó ní nǹkan bá lè ìrọ̀nà ti kíni fásibiri ya ákì mọ̀ ń ṣe àkíyèsí fún ọmọ ìyá mi kó ṣe sùúrù tó bá ti ẹ̀wà nù nira kékeré kan fantaziril faraj máa retí ọ̀nà àbáyọ pọ́lọ̀ ń sì fún ẹlòmíì àdánwò tí kálukú ń bá ti ń pàṣẹ rẹ̀ yàtọ̀ síra wọn mọ́ wàá rò pé bóyá kò lè kò lè tán yọ ọ̀tàn àdánwò ọ̀tàn ìnira ọ̀tàn ìbànújẹ́ ọ̀tàn ayọ̀ ni ọ̀kan gbọ̀n bá ti rí ìbànújẹ́ mà pé ní ọ̀kan náà ní kíni ayọ̀ náà ní Eh, torí pé ọlọ́run ọba ń sọ nínú suratul Sharh ọlọ́run inna ma'al usri yusra. inna ma'al usri yusra. fa inna ma'al usri yusra. ọlọ́run ní ẹlẹ́ ọmọ yìí pé dájú sáká o gbogbo ìnira tó bá dé ìrọ̀rùn ní ọ̀kangun ẹ̀ padà gbogbo onira tó bá dé ìrọ̀rùn ní ọ̀sẹ̀kẹ́ ní ọkàgbọ̀n ìpadà wọ́n wá gba alásọ̀dọ̀ Umar ibn Khattab radiyallahu anhu nígbà tó káyà ó ní wà láń yá gbélé bá ń sọ̀rọ̀ ń yóò sọ̀rọ̀ yìí ó ní àyà méjèèjì fi wáyé pé tàbá wò dáadáa òun sì rò ẹyọkan ní bẹ́ẹ̀ òun sì rò mélòó ẹyọkan ẹni tó bá ṣe bẹ̀rẹ̀ kí yọmọ wò pé akílẹ̀ ń alákọ̀ọ́kọ́ ní ìnàmà àlọ́ ọ̀hún sírí ó tún wáyà rẹ̀ fàyè ìnàmà àlọ́ ọ̀hún sírí ẹ̀wá ní òun sì rò ní bẹ́ẹ̀ bó ló ṣe jẹ́ mo rò pé abdullahi gan wò náà pé ah, àlẹ́ ọ̀n sùúrù ẹ̀ méjì ní rìpíìtì ẹ̀ náírà méjèèjì kí ló wá fàtẹ́ fi ní ọ̀n sùúrù ẹ̀yọ kan ní bẹ́ẹ̀ ah, àwọn á ní yusuru méjì ní bẹ́ẹ̀ yusuru mélòó ní bẹ́ẹ̀ sábà ah, wò fà inna ma'a al-usri yusran hmm. aláwọ̀kọ́ nù fà inna ma'a al-usri yusran yusuru ẹlẹ́ẹ̀kejì nù tó àti gbọ́yàn yìí ṣùgbọ́n bó wọlé ti lé máa pé àlẹ́ ọ̀n sùúrù ti mẹ́mẹ́ ẹ̀yọ kan torí pé àlẹ́ ọ̀n sùúrù ti mẹ́mẹ́ alifu aláàmù wọ́n ní àlàwọn sùrù tí wọ́n wí alákọ̀ọ́kọ́ òun náà wọ́n rìpíìtì ní kíni ẹlẹ́ẹ̀kejì ìdí nìyẹn tó fi jẹ́ sí pé àwọn ọ̀rọ̀ fún ọ̀tọ́ ọ̀rọ̀ bí i àárín òun ni wà láyé yàgọ̀lẹ̀ ìbà àwọn sùrù ní òṣèré báwo ni ìbànújẹ́ kan ti wá borí ìrọ̀rùn méjì ìrọ̀rùn méjì lọ́lọ́run sàdé nǹkan pé nínú àwọn àwọn sùrù sọ ìdí ẹ̀yìn tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá ní ìbànújẹ́ lọ́dọ̀ fọkànbalẹ̀ ayọ̀ ní ọjà التعبير بالعام يؤذن يؤذن أنه يسر ورخاء أصف عليك أنت بات لي عام ويرمني أولي كو بو على يتي نبي يوسف ستلا سنين سنين سنين ننسى مو دي بتلوني ثم ياتي من بعد ذلك كيلو تلي عام يعاف الناس وفيه يعصرون أنا ti ní àmú láì tí sọ pé fi yorùbá sùn náà só ti yá wípé ọdún rọrùn ni o kì í sọdún kíni kì í sọdún ìbànújẹ́ àwọn ti fi yí ara torí ọ̀rọ̀ tó wá sọ pé fíhì yóò kọ́ sùn náà ó ní wà fíhì yá sùn mùkúndùn láàjẹ nínú àámù ó dára lójú bẹ́ẹ̀ Eh, tàbá ti rí àmù gbogbo sànàwáàtì tí ń bẹ nàìjíríà ọlọ́mbà ayé sí àmù fún àwàmù fún kọ́wọ́ ayé sí àwàmù fún wa eh, gbogbo à ń sánà sánà sánà sánà sánà sánà àbí ọlọ́mọdé ọ̀sánà máa mọ́ ò báwa sọ di àmù kó mú kí àlùbáríkà ó mú wa dundun tọ́mà kọ́njọ́ra wọn náà sánà sánà sánà àbí àmù eh, kọ́ máa mú orí wa kó sì máa mú kọ́ máa mú wá pẹ̀lú àǹfààní kọ́ máa mú wá pẹ̀lú rọrùn nàìjíríà ọlọ́run jó yí padà sánà ìpọ́ ọlọ́run o àwàláì sánà ìpọ́ nàìjíríà ọlọ́run bá yí padà o yorùbá tó ní náà sáré ولم يمتغري غرضا من أمراض الدنيا فإن الله فيكرمه في, في نهاية أمره أكثر مما ناله أرباب الدنيا نعم نعم فيوسف لما بذل علمه هنا أكرمه الله بالخروج من محنته إلى القصر عزيزا à ń fi lè sọ fún wa pé gbogbo ẹnikẹ́ni òun náà láfi parí ìjókòó tòní pé ìtumọ̀ tí ànábì Yusuf túmọ̀ àlàfáà nìyí àrísọ́ra àtọwọ̀sẹ̀rán àti pé ọ̀nà ìmọ̀ rẹ̀ fẹ́ni tó sí pé ẹni tó jẹ́ sí pé yẹ kọ́kọ́kọ́ challenge ẹ̀ pé kí ló dé tó fi rántí mi mọ́ tó gbàgbé mi nígbà tó ti jáde kúrò lẹ́wọ̀n tán mo sì wà náà pàǹdù ẹ̀ ń tẹ̀lé mi lẹ́yìn káàkiri yá sọ ìbá ìtìní àrà pé ìní àrà kẹ ẹ sọ pé ìní àrà ìní àrà ẹ ní ìní àrà mọ́gbẹ́ kù láàrin ní ẹ̀wọ̀n ẹdẹ ààfin ọba ẹ gbàgbé ìní àrà anábì Yusuf wa ná ìmọ̀ rẹ̀ wọ́n ní eléyìí máa jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn pẹ̀lú ẹlẹ́kọ̀ọ́ ayé náà gbogbo bàtúbàtọ́ bá lè sàwọn yẹn láǹfààní pẹ̀lú mímọ̀ rẹ̀ má máa expect pé gbogbo ẹ̀ náà owó owó owó owó owó dà máa sì yàn láǹfààní torí pé ó ṣe ṣe kọ́ tó ṣe tí wọ́n sanwó rẹ̀ èrè rẹ̀ tó bá padà yóò kọjá àwọn tí wọ́n gbowó ń padà hmm. gẹ́gẹ́ bí anábì Yusuf ṣe ṣàǹfààní mímọ̀ tiẹ̀ lásìkò tó yà ó nídìí owó tó nídìí kọ́ gba nǹkan tó sì nídìí kó bú ẹni pé a ti gbàgbé mi mi ọ̀dá lóhùn ọwọ́ aná mímọ̀ yìí tó ń gun òsì màpò mímọ̀ tó ń ná yìí ni ó jẹ sábàbí tó wọ́n fi jáde kó nínú ẹ̀wọ̀n olùbọ́ mi máa ná mọ̀ rẹ o hmm má bọ̀wọ́ wọ́n bá lọ́ máa kẹ́kọ̀ọ́ tí ò rí sí tàbí tí ọ̀rọ̀ náà kún wọn mọ́ra ràn lọ́wọ́ kì ṣe gbogbo náà ni wọ́n sanwó fún ọ kì gbogbo náà ni wọ́n máa wúlò fún ọ lójú ẹsẹ̀ torí pé ọmọ bóyá èyí tí ò wúlò fún ọ lójú ẹsẹ̀ yẹn bóyá tó bá yá padà ìwúlò rẹ̀ yóò gbé ti gbogbo àwọn tẹ̀tẹ̀yìn wá láàrin ọjọ́ kan tó bá rí ọ báyìí ó lè ṣe gbogbo nǹkan ńlá fún ọ gẹ́gẹ́ bí ànábì ọ̀dá wa lójú pé ọkùnrin ìgbọ́dọ̀ lọ sí ilé rẹ̀ padà ilé ìbò ní ọlọ sáàfin ní ọlọ àbílé rẹ̀ nàám àfin ní ọlọ yọ padà sí palace lọ́dọ̀ ọba àtàwọn ẹmẹ̀wà yọ lọ fún wa ní ààbọ̀ ààbọ̀ tí ó wà fún wa yìí náà láà máa gbọ́ ní ẹ̀kọ́ tọ̀la mọ̀ bá fún wa láàbọ̀ a wò kílọ̀ tẹ̀lẹ̀ rẹ̀ action tó ó sì àwọn àwọn bàbá tí ọba ti kójọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sápá àwọn ọ̀ká tùmọ̀ àlà àá wò kílọ̀ àwọn náà ó sì ìdí wọ́n pẹ̀ gan rẹ̀ ni àbí wọ́n sọpọ́tì ẹ̀ àmọ́ wò ọba àwọn àti máa fọ́ra pé ah, ah, ọba gbọ́dọ̀ tètè mọ tí ó ṣe pẹ̀lú ẹni pé eléyìí kò gbọ́dọ̀ wà lẹ́wọ̀n mọ́ wò ìdílé náà ni a máa kọ́ ní ẹ̀kọ́ mi tí ń bọ̀ lágbára ọlọ́run tó bá di ọ̀la àwọn àwo bí anábì Yusuf ṣe handle ism nígbà òdòdó tí wọ́n dá wọn àfihàn ọba padà tí wọ́n máa tí wọ́n ní wọn fẹ́ rí bó ṣe handle ism ó sáré dá wọn lónìí àbọ̀kọ́kọ́ ọkọ́kọ́ fọ́ra ẹ̀ mọ́ náà torí pé tọ́ọ̀ bá fọ́ra rẹ̀ mọ́ tí wọ́n bá jù ọ sínú ẹ̀wọ̀n tí wọ́n ní ọmọ àbọ̀ wọn torí àǹfààní kan tó bá fọ́ra rẹ̀ mọ́tò fi jáde wọ́n tún lè tún dá ọ padà tẹ́wọ̀n padà àwọn tún tún dá padà pé kínní ah, ẹbí ò tí fọ́ra rẹ̀ mọ́ àwọn ìjọba ọ̀fẹ́ fọ̀ mọ́ ṣùgbọ́n anábì Yusuf ń gbẹ́ pé ah, ànábì ọlọ́run ni àánú ẹ kọ́kọ́ fọwọ́ mú àfihàn náà èyí tó fà tẹ́ ẹ fi jù mí sẹ́wọ̀n yìí náà ẹja clarify rẹ̀ àmọ́ ẹ̀kọ́ ayé wa ń o bẹ́ẹ̀ nìkan bá suspect ẹ̀ dàbẹ́ tí wọ́n sì ń fi àjẹ́ lórí nǹkan yẹn tí wọ́n bá ti mú ọ fún nǹkan ò tí ẹni tó bá wù kálukú lè máa fẹ́mi ẹ̀sọ́ káàkiri ṣùgbọ́n tó bá yẹ kí wọ́n ti mú ọ fún nǹkan pé òun jìyà lórí ẹ̀ṣẹ̀ kan wọ́n wá ní àti fẹ́ rí afẹ́ ṣe ọ sílẹ̀ ó sì máa kó o ṣe nǹkan yìí wọ́n gbà kí wọ́n ṣe ọlẹ̀ o sọ fún yín pé kẹ́ tó sinmi lẹ̀ jẹ́ ká kọ́kọ́ kílẹ̀ ẹ̀sì náà kó lè bàjẹ́ pé ó sì gbèsè ayé rọrùn eléyìí lẹ̀kọ́ ti ọ̀la ọlọ́run kọ́sọ́ àjẹ́ ọ̀la lọ àyà tò ní ká tún kí lẹ́ẹ̀kan sí ká tó máa lọlé ẹ̀hán ọlọ́wọ́ bá sọ wípé Yúsúfù أرجع إلى الناس لعلهم يعلمون قال تزرعون سبع سنين دابا وما عبدتم فذروا في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك سبع شهاد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحسنون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون ò fẹ́ lọ́lọ́run ó ṣe èyí tí a ò fẹ́ kò ní ṣe fún wa wọ́lá ìsún wa wọ́lá ìwà wọ́lá tún nàta ń gbé láwùdá ó tí a ò fẹ́ lọ́lọ́run ṣe èyí tí a ò fẹ́ kò ní ṣe fún ولا يسوع ولا يوعى ولا سنة الأنبياء أوتي أمر